الحمد لله حمد الشاكرين والشكر له شكر العارفين لا إله إلا هو رب العرش العظيم والصلاة والسلام على نبينا عبد الله ورسوله بلغ الرسالة وأدى الأمانة وجاهد في الله حق جهاده صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم إنا نسألك بفضلك وكرمك أن تجعلنا من السعداء سعداء الدنيا والآخرة وأكرمنا يا أكرم الأكرمين وأعطنا يا خير الرازقين أيها المسلمون أيتها المسلمات اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن عليكم دورا إيجابيا لبلدكم ووطنكم ومجتمعكم فكونوا خير مواطن آلة سلم ووسيلة جلب التقدم والازدهار أيها المسلمون اعلموا أن من أهم وسائل الإسهام في رقي البلاد الدعاء الاكثار في الدعاء والابتهال إلى الواحد القهار بأن يصلح أوضاع البلاد ويبدل الفتنة فيها نعمة والخوف فيها أمنا والفقر فيها غنى والكفر فيها إيمانا والفرقة فيها اجتماعا أيها المسلم إن نبينا إبراهيم عليه الصلاة والسلام هو خير مثالنا في الدعاء للبلاد ولقد ذكر الله أحواله في القرآن الكريم فقال تعالى وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وقال أيضا في آية أخرى رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام ونبينا صلى الله عليه وسلم هو خير قدوة لنا في الدعاء والابتهال إلى الله تعالى لمصلحة البلاد وأهلها ولقد ثبت عنه مواقف عديدة وأقوال سديدة وإشارات منيفة ما يؤكد أهمية الدعاء للبلد الذي يقتنه المسلم ومن ذلك حديث أبي هريرة رضي الله عنه أنه قال كان الناس إذا رأوا أول الثمر جاءوا به إلى النبي صلى الله عليه وسلم فإذا أخذه رسول الله صلى الله عليه وسلم قال اللهم بارك لنا في ثمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وبارك لنا في مدنا اللهم إن إبراهيم عبدك وخليلك ونبيك وإني عبدك ونبيك وإنه دعاك لمكة وإني أدعوك للمدينة بمثل ما دعاك لمكة ومثله معه متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من أهل التوحيد والسنة إنه سميع مجيب الدعوات الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أقول فولان وبعد ọba tí ọpẹ́ yẹ ìyìn ní fún ọlọ́wọ́n ọba ọba tí ìyìn yẹ kò sí ẹni táwọn àjọsìn fún àfihàn náà ni òun náà ló ní al-arshil àti ọlà kọ́mọ bá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣiṣẹ́ rẹ̀ tó jíṣẹ́ rẹ̀ pé pérépéré kíkẹ́ ọlọ́run kọ́mọ bá wọn ara ní ẹ̀ kọ́mọ bá gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn tàbá tẹ̀lé ìlànà wọn à ń bẹ ọlọ́run ọba nínú àánú àti ọrẹ rẹ̀ pé kò ṣe wá nìkan nínú àwọn olóríire ayé kò tún ṣe wá nìkan nínú àwọn tó sọ àbẹ̀lọ́wọ́ ọba kọ́sàpọ́nlé wa òun ọba tí máa ń pààyàn lé àbẹ̀lọ́wọ́ ọba kó fún wa ní níta ń béèrè òun náà lọ́ba ọlọ́rẹ̀ tí máa ń fún yàn ju bí èèyàn ṣe béèrè mọ́ lọ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lóbìnrin ẹ ká bẹ̀rù ọlọ́run ọba lójúlówó bíbẹ̀rù ká sì máa pè ká máa kéde fáyé fáwọn ọmọ wa fẹ́bi wa fáládùúgbò wa yí pé ọlọ́run ọba mọ̀ ń bẹ̀ ọ́ kọ́ pa mí sínú ìsìláàmù má kí n jáde kúrò nínú ìsìláàmù ìtumọ̀ wà látàmú tún náà illa wa antum muslimun ẹ máa sọ pé ẹ̀sìn islam yìí àṣekú ni àtọ́mọ mi àtayá mi àtàrálé mi àti níbọ̀ mi gan bákan náà á ṣe islam tá a fi kúrò láyé ni náà ẹ jẹ́ ká lọ mọ̀ pé ojúṣe rẹ mùsùlùmí láwùjọ tó wà nílùú tó wà ní kọ́ńtírì tó wà ní stéètì tó wà òun náà ni kó jẹ́ olùgbé bẹ̀rẹ̀ òun náà ni kó jẹ́ ìkan nínú àwọn tó ń gbèlú tí kò fa wàhálà kó jẹ́ kan nínú àwọn olùgbèlú tí ó jẹ́ irinṣẹ́ àlàáfíà kó jẹ́ náà àwọn tí ń gbèlú kó jẹ́ ìlọsíwájú ìlú tó bá wà ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ ká lọ mọ̀ wípé nínú àwọn irinṣẹ́ tá a lè ṣe tá a fi lè fa ìlú wa gòkè àgbà òun náà ni ká jẹ́ kí àdúrà wa kó máa pọ̀ fún ìlú wa ká máa bẹ ọlọ́run ọba láàárọ̀ lọ́sàn-án lóru láti pé kí ìlú wa kó dáa ká máa bẹ ọlọ́run ọba kó yí gba ìlú wa padà kó yí kúrò nínú fìtínà kó gbé sínú ìdẹ̀ra ọlọ́run ọba gbogbo ìpò ìfòyà kúrò nínú ìlú wa kọ́sọ́dí ìfọkànbalẹ̀ fún wa bákan náà ká máa bẹ lọ́wọ́ ọba kó mú òsì kúrò nínú ìlú wa kó fi ọ̀rọ̀ kó fi rọ́pò ẹ̀ ká tó máa bẹ lọ́wọ́ ọba kó mú kẹfìrí kúfúrú kó mú kúrò nínú ìlú wa kó fi ìgbàgbọ́ rọ́pò ẹ̀ kódà ká máa bẹ lọ́wọ́ ọba pé ẹlẹ́yàmẹ̀yà ṣé tiẹ̀ ń ṣe Ibrahim aleyhi salatu wa salam òun náà níbi ká ṣàdúrà fún ìlú tá a wà ìlú tá a ń gbé ìlú tá a ti ń sẹ̀mí ìlú tá a ti ń sáyé anábìwá Ibrahim alayhi salatu wa salam wọ́n jẹ́ àwòkọ́sí rere wọ́n sì jẹ́ ẹ̀sáǹpù rere fún wa láti máa ṣàdúrà fún ìlú wa anábìwá Ibrahim alayhi salatu wa salam ọlọ́run ròyìn àwọn kọ̀ǹdíṣàn rẹ̀ bó ti sáyé bó ti sáyé dára rẹ̀ bó ti sáyé tẹ́bí ẹ̀ bó ti sáyé ìlú ẹ̀ rẹ̀ mùsùlùmí máa wò ó ń lóòótọ́ ọdẹ ń sin ọlọ́wọ́n ọba ó dẹ̀ olè gbọ́n súnà ní ọ ṣùgbọ́n tó fún lù rẹ ní ráìtì ẹ̀bí tó ṣe dáadáa sí lù rẹ kí ni ipa rẹ nínú ìlú rẹ tó wà sínú àwọn tó ń da ìlú rú lọ́wọ́ ni àbẹ̀tọ́ ń túlù sí àbẹ̀tọ́ kàn wà lásán bí ẹni tí ò sí láyé ọ̀fà sókè ó sì fà sílẹ̀ kàn wà ń lásán náà ni kò yẹ kí mùsùlùmí ọ jẹ́ méjèèjì ni ìtọ́jẹ́ ká jẹ́ òun náà ni ká jẹ́ irinṣẹ́ ìlọsíwájú ìlú wa ká sì máa jẹ́ irinṣẹ́ tí wọ́n máa ti aburú kúrò nínú ìlú wa anábíwá Ibrahim alayhi salatu wa salam ó jẹ́ example rere fún wa anabi ibrahim ọlọ́run ọba dá ọ̀rọ̀ rẹ̀ ní ìpè wa ìkọ́lá ibrahim rabbi ja'al hadha baladan amina anabi ibrahim ọ̀n tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ mùsùlùmí gbéra eléèrè níjẹ́ olú ti ẹ̀ràn títí àdúrà fún lù rẹ̀ rí ní ọ̀sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ìlú wa nàìjíríà tá a wà yìí níjẹ́ olú ṣàdúrà fún rí tó o bá ṣàdúrà bí kọ́lọ́n kọjọ́ dáa fún ọ tí o bá dáa fún lù rẹ o ò lè gbádùn dáadáa tó náà bá fún ẹ yẹn ìrìn abọ́dọ̀ ronú káwò kí lọ́ba tí anabi ibrahim àtàwọn anabi ọlọ́run tí wọ́n fi máa ń ṣe àdúrà fún lu wọn torí wọ́n mọ̀ pé oríire ọmọ ènìyàn ò lè pé láì jẹ́ pé kìlù rẹ̀ ọ̀dà tìlù rẹ̀ bá dáa kó dẹ̀ tó sórí burúkú gan yóò mú dídá tìlù ẹ̀ dáa yóò mú díẹ̀ kúrò ní orí burúkú ayé ẹ̀ tó nípa báyìí anabi ibrahim alayhi salatu wa salam àwọn ọ̀jọ̀gbọ́n anabi ọlọ́run nù àwọn òkè anabi ọlọ́run yẹn náà ni anabi wa ibrahim alayhi salatu wa salam anabi ibrahim tẹ́wọ́ sọlọ́run pé rabbi ja'al hadha baladan amina ìwọ ọlọ́run àti wọ̀lú báyìí àti màlúwa báyìí ìlú kan nínú ìlú mi ìlú tí mo ń pè ní maka yìí ìkan nínú ìlú mi torí pé ibi tí ẹbí mi wà ẹ̀rí anabi ibrahim alayhi salatu wa salam wọ́n ń ṣe àdúrà fún lu yẹn pé wọ́n lọ́hùn ij'al hadha baladan amina. níjọ́ tí anabi ibrahim ń ṣàdúrà yìí ó fi yé wa pé ìlú maka kò sí fọkànbalẹ̀ ńbẹ anabi ibrahim ni wọ́n lọ́hùn ọba bá mi sọ ìlú ìdí ìlú ìfọkànbalẹ̀ ij'al hadha baladan amina wọ́n lọ́hùn bá mi mú ìfọkànbalẹ̀ bani mo wá sí ìlú tí mo wà yìí ìlú tí mo dálẹ̀ ìlú tí mo wá fi àwọn ẹbí mi síbẹ̀ yìí ó fi wá pé ìlú ni kò sí bàbá rẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ bàbá wa ń bẹ̀ kò tó nǹkan tá a kà nínú ìtàn ni pé kò sí bọ̀kan bá rẹ̀ ń bẹ̀ kò sí dáadáa kankan ń bẹ̀ kò sómi kò sí kò sóúnjẹ àwọn èèyàn gbé bẹ́ẹ̀ fẹ́rẹ́ bá dé kò ní ìsìn ọgbà ogunlọ́gbọ̀ ènìyàn torí pé owó wà ń bẹ̀ mọ́tò bá dé ìlú ọ̀dà àwọn àlùdá ẹ̀rọ tọba lọ títì yẹn díẹ̀ ní ọmọ rìn tọba dẹkù ẹsẹ̀ rẹ òní mẹtọ ntẹ gan lórí ilẹ̀ torí pé àwọn ìyàwó owó lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni ìlú tó ní owó bá wà ńbẹ̀ tó bá pọ̀ àyọpọ ńbẹ̀ bẹ́ẹ̀ ni maka ọdá paruparu nígbà tí anabi ibrahim débẹ̀ aleṣọra tó wọsẹ ìlú kan tó bá rí táwọn èèyàn bá lọbẹ lọnà pé kò sí nǹkan bá jẹ ńbẹ̀ nù kò sáré sí kì í nù àwọn ará oko gan ọ̀fẹ́ gbóko má wọ́n máa wá gbòòrò wíkẹ́ndì náà lọ wo àwọn ẹbí wọn ń bẹ̀ wọ́n tún padà wá gbòòrò tí wọ́n mọ̀ pé kò sówó ń bẹ̀ kò sí gbèsè ayé ọ̀run ń bẹ̀ tí mi bá ti dá tọ́lọ́mù bá ti fìfọ̀ kan balẹ̀ síbẹ̀ àwọn wà bẹ́ẹ̀ anabi Ibrahim alayhi salatu wa salam olórí fandéṣàn káyé ọmọ wáṣímákà olè má bẹ̀ pẹ̀lú àdúrà

mọ́jà fi pákálẹ̀ kí wà ńlẹ̀ tó obìnrin wa pé tí wọn bá ń ṣàdúrà fún wọn lọ́nba fi fọwọ́kàn balẹ̀ sí ìlú tí wọn bá ní hey hey hey ẹ̀yìn gbogbo ẹni bí ò ní dá sí torí wọn rò pé ebi ni mò ń ṣàdúrà pé kọ́lọ́n fi ìlú wa lọ́kàn balẹ̀ màá sì sọ wọn dá sí kíkí ló dá o ẹni tí ń ṣàdúrà pé kí nǹkan dá kò tún níbi tí wọn ti fẹ́ bàá kó tún support wọn bẹ̀. ànábì Ibrahim alayhi salatu wa salam ó ní wọ́n lọ́n bá mi fi fọkànbalẹ̀ sí ìlú ọwọ́ akú àwọn tó ń gbèlú ẹ̀ẹ́dá wa ń tiwa èyí tí a ní àṣẹ ń gan ọ̀pọ̀lọpọ̀ wa ò ṣe rí láyé ẹ̀ gbé ọ̀ṣàdúrà fún nàìjíríà mi ò ẹlòmíín bẹ́ẹ̀ ni wa sí ò ṣe rí láyé pé ìwọ́lọ́ nàìjíríà ọlọ́njẹ́ ọ̀dà kódà ẹlòmíín tó ń ṣépè fún nàìjíríà ni pé ẹ kọ́mọ́ dáa ó kọ́tà ti dáa fún òun bẹ̀ ni wàláhì tó bá dáa fún òun bẹ̀ tí ó bá dáa fún nàìjíríà ó wò gbádùn ní dáa fún ọ yẹn ẹ̀sùn ó lè ṣe náà ẹlẹ́tíríkì fúnra rẹ̀ kánípò olúwo jẹnẹrétọ̀ lọ́wọ́ ó tiẹ̀ tán ariwo ní tí ó gbádùn ojú ọ̀nà tó sì lọ dapo àbí dísù sí jẹnẹrétọ̀ rẹ ṣé orí atẹ́gùn ló ti ní àbórí ilẹ̀ àwọn òní ó ṣe títì sólówó kan ṣe títì ni gọ́ọ̀mẹ̀ntì ni ìlú ni ó ṣe ló fi sí pé ànábì Ibrahim alayhi salatu wa salam òkè àgbàrá wọn gùn tiwọn èyí táwa alákọ̀ọ́kọ́ tí akọ́kọ́ gùn yà àrígùn àwọn ṣàdúrà fún lu wọn ìwọ bá mi tún yìí ṣe Ibrahim ní wọ́n lọ́yìn lóyìn gbogbo nǹkan tí máa jẹ́ kílò ọ̀jẹ́ lò ń fi bẹ̀. wọn àgbà náà kọ̀ wọn ni wọ́n ìyẹn mọ́ àárò tí ẹ̀ léṣe yẹn lọ́pọ̀lọpọ̀ wa. kó dẹ̀ ń tọ́jú tọ́jú onígbàgbọ́ náà wa àtúnjì wọ́n gbogbo ni o wọ́n lọ́n ní ẹlòmíì ò síbẹ̀ àdúrà rẹ̀ tọ́lọ́ ń bá sí káṣífù fún abẹ́ká máa gbọ́n tí kálukú ń tọrọ ládùúrà ni èèyàn máa rò pé kàlélẹ́ gbogbo ẹ̀kú ọlọ́m ẹlòmíì sáadà àti ọlọ́m má fáwọn èèyàn ní nǹkan kan èmi ni kò fún kíni èmi ni kò fún. ìṣòro aṣọ ọlọ́run di ẹ̀dẹ́ ènìyàn tẹ̀jẹ́ sí pé nǹkan ọwọ́ rẹ̀ máa ń tán. àyàn Ibrahim ní ní samarat gbogbo ẹ̀ ń bá ti wọ̀ lóyún ìdí tí wọ́n ń sáadà fún yìí jẹ́ kí wọ́n àwọn mọ̀mí ní nàìjíríà ọlọ́ba àsìkò fún wọn àwọn èèyàn bá bá sí gàrún ìrìn sáà yóò fi èmi gan ti jẹun ná ní tí ó gbìnà àyẹ̀dọ̀bọ̀ ẹ̀yìn wọn kò kí mẹ́rin ó ní wọ́n lọ́hùn jẹ́ kí mi yọ̀ dà àwọn ìwò ibẹ̀ tí wọ́n bá ń gbé bọ̀ náà jẹ́ ká yẹ wọn rọrùn jẹ́ kí wọ́n rí tí wọ́n lò tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n wọ̀ ilé tí wọ́n gbé sẹ́ni ọ̀rùn fún wọn fún ahalahu mina samarat ọ̀rọ̀ ayé ń bẹ̀rẹ̀ nígbà tó bọ́ sórí àwọn aráàlú àyẹ̀dọ̀bọ̀ ẹ̀yìn mọ̀ ó ní mọ́ni aramẹ́ni amínú fún bíi wal-yawmil akhir ọ̀hún ọ̀ndọ̀n àwọn múmi ni mo ṣàdúrà fún o kẹfìrì tí bá ń gbóná ìlú kó gbóbi sí ayé pákáleke torí pé kò sí ọba tó fún ọlọ́rẹ̀ ẹ̀rọ rí òkè àkọ́kọ́ tí a náà bíbọn nínú gùn ìlú ayé ìṣòro àti wọ̀sẹ̀rán wípé wọn lọ́wọ́ bàbá mi tọ́ ẹ̀yìn ìṣe ó fi yàtọ̀ tí bá dára àti kẹfìrì àti mùsùlùmí kọ̀sẹ́ńtì oníṣẹ́kìnì tí ò ní bẹ́nẹ́fìtì ṣùgbọ́n nígbàdé bí n tó jẹ́ sí pé mùsùlùmí nìkan ló lè jẹ́ oníwàrúsọ́kọ̀ ahlahu min ath-thamarat man amana minhum billahi wal yawmil akhir qala wa man kafara fa umatti'uhu qalilan thumma adtarruhu ila adhabin nar wa bi'sal masir. بين وتتربين بمنا فرب اجعل هذا البلد آمنا وتتربين بمنا من سورة منا من القرآن والله جكلوا يودا tí a bá jẹ ń tẹnu mọ́ nǹkan púpọ̀ ó túmọ̀ sí pé ọ̀pọ̀ lọ́rọ̀ èèyàn nìyẹn. àdúrà táwọn ẹbí ìbọn wá ṣe yìí fún ìlú tí wọ́n ń ṣàdúrà fún yìí ọgbà ọ̀sẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńbẹ́ńbẹ́ jíjẹ nínú ọbẹ̀ ni. àwọn èèyàn tí wọ́n bá wà ń bẹ̀ bí èèyàn haram kódà kó jókòó ọmọ ènìyàn ọ̀rẹ́ jókòó lásán lóbi jẹ́ sí pé ẹ bá lọ ọbẹ̀ tó bá rí pé ha àwọn yẹn ń tọrẹ ń àwọn náà kọ àdúrà ànábì Ibrahim ló ṣe kí ni náà lọ gbà bẹ́ẹ̀ fẹ́ tọrẹ tó bá débẹ̀ ẹ̀mí rẹ̀ ó ṣe kí ni bẹ́ẹ̀ fẹ́ sí àná a wọ́n sá jókòó níbi kan ọgbòrò bóyá information tí wọ́n fún ni bí tẹ̀ bá ti dé máa ka èèyàn máa sa owó ńlẹ̀ ni lọ́ba lọ yá owó ọ̀sára tíkẹ́ẹ̀tì ọba lọ ẹnìkan dé lẹ́mú yẹn o tí wọ́n ti ń sa owó ńlẹ̀ ajá sí pé alikiyama dénú ni anabi alayisalaam ti wọ sẹ́yìn tí alikiyama bá dé wọ́n máa fún alówó bí ká gbà á máa pa àfẹ́ ni torí pé owó wà surplus kálukú ní alikiyama dénú kì í ti báwọn ṣùgbọ́n tó jẹ́ kí mo wọ̀ tọ́ba débẹ̀ ni ó rì sí kò sí pọ́blẹ́mù kan tó wà ní maka fún jẹ́jẹ́ tí ó mu tí ó wọ̀ ò ní pọ́blẹ́mù anabi ibrahim ti ṣàdúrà tiẹ̀ tán níbẹ̀ yẹn alayhi salatu wa salam ó sì ti gbà àwa tó kù ní kámúra ààrẹ ní ṣàdúrà fúnluwa nípìnlẹ̀ láwọn ará nàìjíríà sọ́kò tó wáyé ká tó máa ká sọ́kò fún ààrẹ ní ṣàdúrà fún jọ́jọ́ ti bẹ̀rẹ̀ wípé jọ́jọ́ ti ń bẹ̀rẹ̀ lọ́wọ́ náà ni wọ́n fi ṣàdúrà síbẹ̀ pé ah, ìwọlọ́run ìlú yóò lórúkọ rẹ ìwọlọ́run jẹ́ kí dọ̀rọ̀ ń wọ́n. ẹni bí nàìjíríà ṣe gbóná hehehe báyìí ó gbóná náà ènìyàn kọrin lórí ilẹ̀ ọ̀gbádùn bí àgbogbo plane náà plane rẹ tí ó bá bà dìbò tó fi sọ ọ́ mọ́lẹ̀ ẹ̀bọ́ bọ̀ pé hey ṣé ìrìn tákìtì báyìí bí apọ̀ sí ti aṣẹ rí nìyẹn tó bá ti dé lu mìíràn ó lè kó o tiẹ̀ ní bá bá sọ̀rọ̀ gan òní bọ́ọ̀ yẹ ojú kalẹ̀ tó ń wò báyìí tó bá fẹ́ bà báyìí hey owó ìdìbò ti sọ jìgìjìgìjìgì tó ní mú bá wà ń bẹ̀ tí ọ̀bà sọ́ra òun ló ṣe kíni nílé wàhálẹ̀ bẹ́ẹ̀ nàìjíríà lágbára bí a ṣe wà nítòsí ara wa táwọn wúra wa yìí ààrí nǹkan kan tó nǹkan ẹ̀yàn wọn rìn jáde ẹ máa mọ̀ pé jahannama là ń ṣe nàìjíríà lọ́wọ́ ọlọ́run kọ́ bá yí padà èyí tá à ń sọ fún wa yìí à ń sọ bá a ṣe bùkátà káṣàdúrà à ń sọ fún wa yìí pé ìjọba ò lè ṣe ànábì Ibrahim kọ ẹ̀yìn kó ṣe ọlọ́run ló ṣe léyìí ẹ tú dànù ẹ gbàgbé ìjọba ń ti ẹ̀yẹ dùn ọmọ ọba tó ní àwọn ìjọba tí ṣe Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká ṣàdúrà fún ìlú yìí ó tó gẹ́ ó gbóná pọ̀ kọ̀ọ̀rùn kọ̀ọ̀rùn bàrà ilé ó sì ṣòro bá ro kó ọmọdé mọ̀ láyé ìgbà kan àgbàlagbà ní máa pọ̀ bí mọ́nú ọmọ kékeré náà ń ṣe kíni ti ń pèbí mọ́nú báyìí. wọ́n ní so yóò sì máa sọ jẹun ní nàìjíríà láti gbọ́ yẹn o fọmọ kékeré agbálagbà ní àgbọ̀rọ̀ máa yóò sọ̀bọ́mọdé máa yóò ni so yóò lábìlẹ̀ rè ká tó stop oúnjẹ ṣùgbọ́n ní ìsinmi nàìjíríà so o ti jẹun ní ọmọ so o ti jẹun ní ọmọ sọ owó kò sí mọ́ kí ló wá yẹ wá lásìkò tá a wà yẹn tó ká máa bẹ́ẹ̀ fún nàìjíríà lọ ìwọ ọlọ́run Ibrahim alayhi salatu wa salam wọ́n wọn bá jẹ́nà ló ṣe ń bẹ́ nísìn náà ó jẹ́ abúlọ́hùn ká máa rántí rẹ̀ nínú àdúrà wa gbogbo àyè pàtàkì pàtàkì tá a bá wà tá a mọ̀ bóyá mọ̀ bóyá àdúrà máa gbà ń bẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀ ṣàdúrà nàìjíríà yìí tá a bá ṣe gbogbo ìgbà tá a bá ṣe tọ́lọ́ ń bá gbà ọ́ máa gba reward látọ̀dọ̀ ọlọ́run ọba torí pé ọjọ́ kan náà àwọn sábàbí tó mú orí wọ̀lú torí bàbá yìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ àlọ́ bá anabi wa káwọn wú ara táwọn dá sọ̀nà kọ́mọ́ mọ́kàlà anabi sallallahu alaihi wasallam anabi sì dé bá àdúrà tánàbí ibrahim ṣe sí maka ọjọ́ mùdùmùdù ẹ̀ sallallahu alaihi wasallam kí wá ní títà wọn náà pa nínú àdúrà tiwọn ẹ ẹ máa gbá àdúrà tiwọn abu hurairah radiyallahu anhu nínú hadith tí mama bukhari àti muslim ń gbà wá wọn ní anabi alaihi salatu wasalam tí wọ́n bá ti harvest ní àsìkò ànábì nílùú madina ìlú madina ìlú oko Agbe. wọ́n pọ̀ dada bẹ̀ dáadáa nǹkan ọ̀gbìn wà ń bẹ̀. tí wọ́n bá fẹ́ èso wọn àkọ́kọ́ èso tí wọ́n bá kọ́kọ́ rí ẹ̀ súnà tá a ti gbàgbé nílùú ministry of agric abi tọwa wà ní ìlú and state kọ̀ọ̀kan ní ni o lu àwọn àṣírí agbára ẹ̀sìn tí wọ́n jẹ́ kí nǹkan oko ọ̀dà iná ni. tẹ́mẹ́tẹ́ harvest ẹni tí nǹkan ẹ̀ bá kọ́kọ́ jáde nínú òun ni tó kọ́kọ́ jáde bóyá àgbàdo là ń gbè lọ́wọ́ àgbàdo tó kọ́kọ́ gbó tí kọ́kọ́ ya wọ́n mú wa bá nẹ́bí sallallahu alaihi wasallam kí ẹsẹ̀ pé torí ká lè lè bá jẹ́ torí ká lè bá ṣàdúrà sí ìtí ń bọ̀ ní ẹ̀yìn ẹ̀ àkọ́kọ́ so tó bá yẹ wọ́n wà bùbá ànẹ́bì sallallahu alaihi wasallam tó máa wá bùbá ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì wà mú báyìí kò ní o ẹ̀bá àwọn di nǹkan mìíràn pé ẹ̀yin ọmọ ọjọ́ mi oko tẹ́ dá ní bá èmi wá kó fún òun lọ rẹ náà ó ẹyọ ni wà mú sallallahu alayhi wa sallam ànábì aláhùnmá olúwa ọlọ́run mọ̀ ń bẹ̀ ọ́ bárik lana fi samarina fi ìbùkún rẹ sí èso wa yìí èso tí a ń ṣàdúrà rẹ máa ń bẹ lọ́run lórí ẹ̀yìn kì í sì ń tọ́wọ̀ lọ́wọ́ wọn ní à ń ṣàdúrà lé lórí èyí tí ó tẹ̀lé nínú ọ̀ràn èso yẹn náà wọ́n ń ṣàdúrà fún wọn náà ń bá wa fi ìbùkún sí èso wa yìí bàbá rẹ kìlá náà fi mọ́gí nẹ́tìnà àná yóò tún dákẹ́ wọ́n ní ìlú wa ìlú wa yìí Madina bá a fàlùbáríkà bẹ́ẹ̀ anábọ̀ náà nìyẹn o wọ́n sàdúrà fún Madina ìbẹ́ẹ̀ àfa ìwé àfa kéǹtì ẹ̀ wọ́n bá ti gorí mímbà ìjọ ìjìnlẹ̀ báyìí èèpẹ̀ ní gbogbo ẹnu rẹ̀ ó ṣépè fún Nàìjíríà ó ṣépè fún state ó tún ṣépè fún olùkọ́ kan náà pé ọlọ́wọ́ làánà yín ọlọ́wọ́ bínú sí yín ọmọ bára ẹ̀ ló ń ṣépè fún ìyàwó rẹ wà náà tó ń ṣépè fún ọmọ rẹ wà ń bẹ ẹbí rẹ wà ń bẹ kódà ìwọ gangan ló dúró sí ètò yẹn mú ọ̀rẹ́ bẹ torí pé inú ìlú tó ń ṣépè sí náà ló dúró sí. arábìnrin wa wọn bá mi fò bùkún sí ìlú wa yìí bá mi fò orí sí ìlú wa yìí kọ̀dá kẹ́lẹ́ ànábi kà á nígbà tí èèyàn ń kà lẹ́yọlẹ́yọ lẹ́fìmà pé kíní òun ní agbára ni wọ́n sin wà bá rí kíláàdá tó sọ àyín náà arábìnrin èso mọ́mọ́ lọ́wọ́ yìí scale wa àbí kóńgò wa bámi fi ìbùkún síbẹ̀ nbọ láti rí ìbùkún lára scale àbí kóńgò eh, eh, ìbùkún bẹ̀ ní pé tọ́ bára kóńgò oúnjẹ ká lọ sílé ọ̀jẹ̀ ní jẹ́ ń tọ́jà bí kóńgò mẹ́wàá ìtumọ̀ àlùbáríkà tánà bí ń tọrọ kóńgò ni sallallahu alaihi wasallam. àwọn ti àní ìsàlá àpò ráìsì kan sílé nígbà tá a jábọ́ mẹ́wàá ni bẹ́ẹ̀ ni pé nígbà tí nǹkan kan kó mi máa ra ẹni mi ò jẹun nílé oúnjẹ mẹ́ta ọ̀jẹ̀ ń tọ́lá ọ̀bá jẹ́ ẹ̀rẹ́ lẹ́sẹ̀ jù mẹ́ta wọn fi hàn sí ah, mi ọ̀jẹ̀ ni kò bẹ́ẹ̀ nìyẹn ó sì jẹ́ oúnjẹ mìíràn látàárọ̀ ebi ò ní pọ́ wọ́n lè sọ̀rọ̀ fún jẹ́rọ níbi ibi ọ̀pá mi ìbùkún wọ̀ọ́nù arábìnrin wọ lọ́hùn bá mi kán àlùbáríkà omi àlùbáríkà bá sì máa ń wí bá mi kán omi ìbùkún sínú eh, kóńgò tá a fi ń mọ ọjà wa yìí arábìnrin mú lọ́wọ́ báyìí sallallahu alaihi ó mú ìfẹ́ yẹn lọ́wọ́ báyìí ó ti wọ́n báyìí kìlá náà tó mọ ten kilo tọ́wọ́ yẹ pé kílò káwọn àti pé tẹ́ẹ̀nì ni máa ń wọ̀ súnmọ́ rẹ̀ ìwọ́lọ́mbà àtàlùbárẹ̀ ìwọ́lọ́ wà sáà ìwà ló dìnnà ó ń tó kílò ìwọ́lọ́mbà àtàlùbárẹ̀ kan ànábì ń kà lẹ́sẹẹsẹ sallallahu alaihi wasallam. ìyára àtàlùbárẹ̀ nínú nǹkan ńlá kọ́mọ́nì ibi kékeré ànábì àti nílá kóńgò ńlá àti kóńgò kékeré ìwọ́lọ́mbà àtàlùbárẹ̀ alẹ́ pé agbolo sẹ́wọ̀n bí táwọn ta ayé wọn náà mọ̀ pé tó ń ra agolo gaari agolo mílíkì gaari ọ yẹ ọmọ kó o sí ń tà nìyẹn kí ló tún wọn ra bọ́ gaari ẹni tí ń ra bọ́ gaari òsì díẹ̀ díẹ̀ náà ń bẹ́ fún tọ́ba jásí pé ọmọ bá pọ̀ nílé kí ló pò ẹ àwọn onírú báyìí lọ́dọ̀ torí pé òdì yẹn mo ní ọlọ́run a máa lọ ta mbata tá a bá ní ìyànjú ẹ̀ spoon kan ìmọ̀lẹ́ta àti agolo míìkì báyìí ó tún kú spoon agolo tomato náà ti wà mo ti gbọ́ yẹn náà agolo míìkì la mọ̀ nígbà kan ní tomato náà ti wà kékeré yẹn àfẹ́ ee ọlọ́run bá wa tún nàìjíríà yìí ṣe o hmm, bá yí aburú ìpadà sí dáadáa fún wa tí ń wa fún wa fún ọba wọ́n àwọn ọlọ́run bá mi fi ìbùkún sí nǹkan bá òṣùwọ̀n tàbí wọ́n òṣùwọ̀n yìí nílá rẹ̀ àti kékeré rẹ̀ ẹ wá wo bánàbí sí wá bọ́lọ́hún sọ̀rọ̀ ibtihad náà nìyẹn ẹ pé a ṣe bíbàtà àwùjọ máa dùn àṣìṣe àlẹ́mi ní aláhùnmá inna ibrahima abudaka wa khalilaka wa nabiyaka àlẹ́mi ní wọ́n lọ́rùn ibrahima yìí ẹrú sìn rẹ̀ ni. dúró náà ànábì rẹ mo ṣe ọ̀rọ̀ rẹ ni mo ṣe ẹ̀rísìn rẹ ni mo ṣe tó wà ìnà mi dára kálí maka ibrahim sàdúrà ǹjọ́ kìnìún àná fún maka ẹ̀rí tó ń gbọ́ wá ní ànábì wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀rọ̀ ọjọ́ má dùn àrà yẹn ibrahim sàdúrà fún maka lọ́jọ́ àná wà ìnà ẹ̀dẹ̀rọ̀ kálí madina èmi náà ń tán sí ibi tá à ń gbé náà nílùú wa ẹ̀yin lẹni wàhálà pé bo ní a ti gbé ọ bo ní a ti kíní ibi tó ń gbé ibẹ̀ ń lọ ẹ. anabi muhammad sallallahu alayhi wa sallam mo ń ṣàdúrà fún ìbú ní madina tí mo wà ń bẹ̀ yìí bẹ̀mí fi máa dà áàkà lè maka irú ọlá tí ibrahim tọrọ fún maka mo ń bẹ lọ́wọ́ rẹ̀ fún madina tí mo wà yìí. anabi wà dákẹ́ ń bẹ̀ wà ní kílẹ̀ hù tún bá mi táyì sí ẹ̀ sọ́nà méjì. ibrahim sa za fa maka kuyin kayo ka miji waje ne bai fa magana tin sallallahu alaihi wasallam ẹ̀yin afa ẹ̀yin mùsùlùmí nínú forí balẹ̀ yín nínú kìyàmù lẹ́yìn ẹ̀nà gbàgbé nàìjíríà ẹ máa ṣàdúrà fún yín torí pé àdúrà tánà bí ọ gbà pátápátá bó débẹ̀ pé ọ̀fẹ́ àwọn tó bá lọ tó kan láti gbọ́n kankan láàrin maka àti madina níbi àjẹ àrùn bóun lẹ́sẹ̀ wọ́n sọ fún ọ yí pé ìgbésí ayé wà yí sí àjò maka lọ ní madina o tìrìbà anábì sọ pé dédé àdìpẹ̀lẹ́ tó fún anábì ibrahim ní maka mo fẹ́ kó fún mi madina ọlọ́run sì fún anábì wa muhammad sallallahu alaihi wasallam nípa báyìí ẹ má jẹ́ ajá kan bí àdúrà gbogbo nǹkan tá a rán jùmọ̀ pé náà ni ó tó lù sí yìí kì í sí ọmọ yá mi wàláhì kìí ṣe tọ́lẹ́kù náà láti ìjọ ìyọ́yọ́ tuntun sí nǹkan tára ní sọ́jà gbára òun náà ní àdúrà ẹ̀jẹ̀ abọ́lọ́hún kó yí ìgbà nàìjíríà yìí padà kúrò níbi tí ò ti dára yìí kó bá gbé síbi tó dáa òfin nàìjíríà ọlọ́run bá mú lọ àìnífọ̀kànbalẹ̀ nàìjíríà ọlọ́run bá mú kúrò àìríjẹ àìrímú ọlọ́run bá mú kúrò nàìjíríà gbogbo nǹkan tí ó da tí ó da kó bá fi wọ́pọ̀ fún nàìjíríà gbogbo nǹkan tá a fi ṣayé ọ̀run nàìjíríà ọlọ́run bá wá sí وآخر دعوانا أن الحمد لله رب العالمين